káàjọ máa gbé pọ̀ títí dalẹ́ títí dalẹ́ ká má mọ bójì ọmọ ò títí dalẹ́ títí dalẹ́ kífẹ́ wa tẹ̀síwájú títí dalẹ́ títí dalẹ́ títí dalẹ́ o títí dalẹ́. ẹ wọ mọ́mí àti dáàdì tẹ wà nílé títí dalẹ́ ẹ òun náà ni ìgbéyàwó tiyín títí dalẹ́ òun náà ni ìgbéyàwó ti gbogbo wa pátápátá ó yá mọ́mí ẹ wojú dáàdì dáàdì ẹ wojú mọ́mí kẹ́ wá sọ pé káàjọ máa gbé pọ títí dalẹ́ títí dalẹ́ ká má mọ bójì ọmọ ò títí dalẹ́ títí dalẹ́ àwọn olólùfẹ́ méjì tí wọ́n wà pẹ̀lú mi lórí ètò lẹ́ni àwọn gan ti ń ṣe fún wa bó ṣe máa máa lọ tó máa máa rọ̀ọ̀kì lórí ètò ní àṣálẹ̀ tètè ní orúkọ tèmi lẹ́ẹ̀kan sí Ọlá Ọ̀nàbàjọ aya Olúwaṣọlá fún aláṣàkẹ́ tí ń gangan tí ò kọ́ mọ̀ ìyá gbogbo ìfẹ́ lórí ètò ilé aláyọ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ ti rí ojú àwọn ìdílé aláyọ̀ mi lẹ́ẹ̀kan nígbà tá à ń jó bọ̀ tá a jó wọlé <laughs> gbọ́ngbọ́n ó máa kán lórí ètò lálẹ́ yìí ẹ ṣàṣe kínní kan fèmí ẹ wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan kárẹ̀dẹ̀ gbádùn ètò tèmi torí pé adùn àtúlárin ẹ̀yin ìdílé aláyọ̀mí ẹ kú ààbò sórí ètò ẹ rọra sà ẹ rọra mà ẹ rọra sà dádì ẹ̀dẹ̀ máa ń gbóhùn sókè dáadáa kó má lọ jẹ́ pé dádì ti fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa tìjú nísìn ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí ìyá wa ẹ rọra sà ẹ ẹ bá mi dárúkọ ìdílé yín fún àwọn aráalé. orúkọ tèmi ni bá mi Babawálé Ògúndépò hmm. àti ìyàwó mi mm-hmm. aya mi mm. olólùfẹ́ mi Adéọlá Ògúndépò. ó túmọ̀ sí pé ìdílé Babawálé àti Adéọlá Ògúndépò àwọn náà ni àlejò wa lórí ètò ilé aláyọ̀ ní àṣálẹ́ tèmi lórí Orísun tẹlifíṣàn tìyín gangan tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ máa ń gan pa sí tẹ́ ẹ máa ń gbádùn lọ́pọ̀lọpọ̀ ìgbà bá mi yóò bá máa sọ̀rọ̀ kan wá ní sábà ti dé ibi iṣẹ́ báyìí ṣíṣe la máa ń ṣe orí ètò ilé aláyọ̀lẹ̀ ti bára yín láṣàlẹ̀ yìí inú yín dùn láti wà pẹ̀lú wa. mo tẹ̀ láìkẹ́ rin mọ́ mi yes yes <laughs> ó dáa kó tẹ̀ tó di pé a máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àsìkò wa àní àsìkò tó pọ̀ ṣùgbọ́n ó di dandan kémi kọ́kọ́ kọrin ọjọ́ òbí fún ìyá wa nítorí pé wọ́n ṣọjọ́ òbí lánàá òde yìí gbogbo ayé àsọ happy birthday to you <laughs> happy birthday to you happy birthday to you mọ̀mí ẹ̀hẹ́n happy birthday to you. a celebrate yín nílé iṣẹ́ Orísun tẹlifíṣàn ọjọ́ yẹn á túbọ̀ máa pẹ́ pẹ́ pẹ́ pẹ́ happy happy happy golden jubilee thank you so much ma ẹ ṣe mà. kódà bàbá wa níbo lẹ ti bá wa pàdé ẹlẹ́yinjú ẹ̀kẹ́ yìí ó tó bí ọdún mélòó sẹ́yìn. ó tó bí ogún ọdún sẹ́yìn twenty years ago. ogún ọdún. bẹ́ẹ̀ ni. tí ẹ ti pàdé wọn nígbà tẹ kọ́kọ́ pàdé wọn nígbà àkọ́kọ́ kì í ṣègbà tẹ ti gbé wọn sílé. ok ó tó bí ọdún mẹ́rìnlélógún. ah ọdún mẹ́rìnlélógún. bẹ́ẹ̀ ni. Hmm ṣùgbọ́n ìgbéyàwó yín tó ọdún mélòó. ogún ọdún. ogún ọdún gérégé. ó pé ogún ọdún ní november twenty hmm, nine twenty twenty three. november twenty nine twenty twenty three ìgbéyàwó yẹn a máa tẹ̀síwájú èèyàn bí èṣòṣò bí èèyàn fún ọ̀nì ráyè láàrin yín ó dáa ẹ tẹ̀síwájú níbo gangan lè ti pàdé um, àbí ká pé báwo lè ṣe pàdé. ọ̀rọ̀ pọ̀. ká gé ní kéékèèké. a pàdé ní ilé ìwé. Hmm, ilé ìwé gíga àbí ilé ìwé secondary school wow secondary school hmm. òun ń gbáradì fún ìdánwò èmi hmm. náà ń gbáradì fún ìdánwò àpàdé. Hmm. ìwà pàdé bẹ́ẹ̀ni. ìfẹ́ pàdé o. ṣé ìdánwò ló yẹ kí n pé àbí àyẹ̀wò. àyẹ̀wò àti gbogbo ẹ̀. bá a ṣe pàdé nìyẹn. nígbà tí a pàdé. Hmm àti ẹ̀rọnú ìfẹ́ síra wa rárá hmm. but lẹ́yìn ìgbà bíi ọdún mẹ́ta hmm. la ṣẹ̀ṣẹ̀ ń rí i pé ah, ó dàbí ẹni pé ẹni tí ọlọ́run yàn fún mi lélẹ̀. nǹkan mọ̀ ṣe kínní sí bíbá yìí o. Hmm. láti ìgbà yẹn díẹ̀ ní àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Eh, bàbá wa nígbà tí ẹni lẹ́yìn bíi ọdún mẹ́ta lẹ ti pàdé ìyá wa tẹ́ ẹ tẹ̀ wá wò pé àbí fífẹ́ lè wọ́ kí ni àwọn àpẹẹrẹ tẹ́ rí nígbà tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ní wò pé ó dàbí ẹni pé. àpẹẹrẹ tí mo rí ni pé nígbà tá a pàdé hmm. kò sí ọkàn tiẹ̀ nínú ìfẹ́ kò sí ọkàn tèmi nínú ìfẹ́ hmm. gbogbo nǹkan tó wà lọ́kàn èmi àti tiẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tó sọ fún mi lẹ́yìn ìgbà tá a padà sígbéyàwó hmm. ó ní pé òun gbọ́dọ̀ ṣàṣeyọrí hmm. nínú àyẹ̀wò. Hmm. àní nígbà tẹ̀yìn tí wàá fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa pinnu tẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ní feelings kí ni àpẹẹrẹ tẹ̀ rí nínú wọn pé eléyìí ṣe é fi ṣáyà kẹ́ẹ́ kẹ̀dẹ̀kẹ́. bẹ́ẹ̀ni èmi jẹ́ nìkan tí kò kí n sọ̀rọ̀ púpọ̀ hmm. but òun jẹ́ nìkan tó lè sọ̀rọ̀ ẹ dẹ̀ mọ̀ pé kò ní dáa tí ọkọ àti ìyàwó tán bá wà nulé tọkọ kì í sọ̀rọ̀ tíyàwó náà kì í sọ̀rọ̀ kò dẹ̀ ní da kọ́kọ́ máa sọ̀rọ̀ púpọ̀ kíyàwó náà máa sọ̀rọ̀ púpọ̀ mo rí àwọn ìwà yẹn nínú ìgbésẹ̀ èmi ò kì í sọ̀rọ̀ òun ló máa ń sọ̀rọ̀ èmi tutù ẹ̀yin lẹ tutù èmi ni mo tutù. bọ̀lẹ́ ní rìfásì zikit ok ẹ máa sọ̀rọ̀ yín tù. nígbà tí ohun àkọ́kọ́ òun nìyẹn then èkejì ni pé mo rí gbogbo nǹkan tí mò ń wá lára obìnrin hmm, lára ẹ̀ which means pé ọlọ́run ń parí sẹ́sì lára kò ga púpọ̀ ọ̀gá hmm, púpọ̀ èyí dẹ̀ láìkí ọmọ tí ọ̀gá púpọ̀ tó ṣe rùmọ́rùmọ́. èmi fẹ́ ẹni tí màá máa wò báyìí mi ì fẹ́ ẹni tí màá máa wò lókè pé. Ah, ah. ẹni tí màá lè gbàmú báyìí hmm. tí ò ń ṣe ẹni tí màá ṣe máa máa ṣe gbàmú gbàmú fún jìgì <laughs> jìgì. bó ṣe rí nìyẹn. ìyá wa nígbà tí dáàdì tí àwọn ti wá dẹnu ìfẹ́ kọ yín tó dẹ̀ jẹ́ pé kò sí ọ̀rọ̀ ìfẹ́ lọ́kàn tì yín nígbà ẹ̀ kí lè ṣe rí sí. ẹ ṣe mà. yes ma. kì í ṣe pé wọ́n rí lè dẹnu ìfẹ́ because mo wá láti ìdílé ọmọ tí ó gbọ́rọ̀ Hmm. and gẹ́gẹ́ bí bàbá mi ṣe máa ń sọ fún wa wọ́n ti dolóògbé sí kọ́lọ́n kó bá mi tọ̀ wọ́n kẹwọn. gbogbo wa jẹ́ nǹkan tó yẹ pé kí a ní iṣẹ́ wa lọ́wọ́ ká má jẹ́ ọmọ tó máa fi nylon bag di ẹrù lọ bá ọlé ọkọ ọkọ. wọ́n dẹ̀ máa ń sọ fún àwọn ẹ̀gbọ́n mi gbà yẹn pé once tó bá ti ní o gbé ẹrù ẹ jáde pé a ti gbé ẹ níyàwó hmm. yàrá ẹ kò sí ní ibẹ̀ yẹn mọ́ lẹ́nu kó wá kí wa kó dẹ̀ máa lọ then mo tún rí láàrin àwọn ọ̀rẹ́ mi pé èmi ìtọ́ ẹ pa àwọn kan máa ń sọ wọn á ní à àwọn ò fẹ́ ní ìyá ọkọ hmm. Hmm. ṣùgbọ́n èmi wá jókòó hmm. mo torí màmá mi kò sí nígbà yẹn wọ́n rò pé tí n bá bímọ ta ni ẹni tí ó fẹ́ ṣe ojúṣe. ó sùn mí. so mo tún wá wò pé tèmi náà bá ní ọmọkùnrin definitely ọmọ yẹn náà ọmọbìnrin yẹn náà sọ pé òun náà èmi náà gbọ́dọ̀ gbé ayé then mo dẹ̀ wá rí gbogbo àwọn ẹ̀gbọ́n mi bíi àwọn cousins mi hmm. àwọn ìyá ọkọ wọn wọ́n ń ṣe bí ìyá fún wọn hmm. ó dẹ̀ wùn èmi náà bẹ́ẹ̀ hmm. so mo wá fi pinnu pé ọkùnrin tí ò bá níyà èmi ò lè fẹ́ o ò lè fi àǹtí ẹ̀ ṣe ìyá o ò dẹ̀ lè fi àbúrò ẹ̀ ṣe ìyá ìyá ẹ̀ gangan so nígbà yẹn àjọ tàtẹ̀ kọ́kọ́ pàdé ó jẹ́ yàn kan jẹ́ yàn kan tẹ́ pé mi ti ẹ̀ láìkí rárá rárá rárá because láti ìdílé ibi tẹ́mi ti wá hmm. a ti believe pé olówó ẹni gíga ẹni tó pupa ẹni tó ná dọ́là tó hmm. ṣe gbá ṣùgbọ́n wọ́n ní èrò ti ọlọ́run ó yàtọ̀ sí ti èèyàn so ní ìdí yẹn ni pé tí mo dẹ̀ tún wá rántí ibi tí mo ti jáde so mo wá wò pé let me take it easy hmm. pé ọlọ́run ló ní ètò ilé ayé èèyàn ìwọ tí ò níyà bàbá dẹ̀kẹ̀rẹ̀ wọn ní bàbá gbogbo ayé hmm. lẹ́nu kó mú òpó ọlọ́run dání nǹkan tí olúwa sọ and that time yẹn mo ti mọ ọlọ́run so mà kàn ṣá tán bá ti wá gbà mí tàbá wà ní school tí àwọn mi èmi mo jẹ́ yàn kan pé ní ọ̀rọ̀ ìṣirò mi ò mọ̀ dáadáa hmm. ṣùgbọ́n mo wá ní ọ̀rẹ́ láàrin àwọn ọ̀rẹ́ tán jọ ń rìn bọ̀ ọkùnrin ni so ẹni yẹn mo wá sọ fún à Michael ni tó bá ṣì wà ní Nàìjíríà ń hmm. Michael mi ò mọ kinní yìí mi ìwà mọ̀ pé lẹ́yìn Michael gan mọ́ ẹni tí Michael ń gbé lọ fún rẹ̀. ee abẹ́ ẹ̀rọ lọ́hùn. so èmi á kàn tiẹ̀ jókòó tó bá gbowá ṣùgbọ́n pàtó wá dé last day hmm. ká fi ṣe tán so mo wá ń sọ Michael iṣẹ́ assignment tí mo gbé fún ẹ ń kọ́ <laughs> ibi tí àṣírí ti tú rèé o. <laughs> Michael mo wá rí i pé mo ní oracle. Ah, ọ̀dọ̀ oracle tó ń gbé lọ rèé lẹ́yìn tó máa consult. oracle tó ń gbé lọ bá rèé o inú wa bí mi ní ọjọ́ náà at hmm. assignment àti Michael yìí fi wọ́n lẹ̀ ní. ẹ wá ń fọwọ́ kó mi. mo èmi bá lọ ní tèmi mo bá fi wọ́n lẹ̀ pé ọmọkùnrin ará oko yèmi ò fẹ́ igbá hmm. kan lèmi bá lọ. so kínní yẹn wá ń gbé mi inú gbogbo bí o ṣe wà ní school sí ní higher institution gbà yẹn mo ṣáà rí i pé ká tó mọ̀ kúlúkúlú tí bá máa bọ̀tà mo rí ẹni yìí létà hmm. létà ara mi wá ń wálẹ̀ díẹ̀ kì í ṣe pé wọ́n dédé wọ́n ah. dẹnu kọ́ fẹ́ ẹnu ìfẹ́ sí mi o wọn ò tiẹ̀ dẹnu ìfẹ́ kọ mí láàrin yẹn ara mi wá ń wálẹ̀ hmm. ẹ̀mí ọlọ́run gan wá ń bèmí náà sọ̀rọ̀ pé fi ara balẹ̀ hmm. mo ti mú ẹni tí ó máa jẹ́ ọjọ́ ọ̀la ẹ̀ fún ẹ ṣùgbọ́n ìwọ fẹ́ yàn fún rẹ hmm. ṣùgbọ́n ètò ọlọ́run òun ni final so láti bẹ́ẹ̀ yẹn nọ́mbà ti wà ìgbà míì a lè wà ní church program màá rí wọn so ibẹ̀ ni ara mìíràn ti wá ń balẹ̀ pé àsìkò tí ń wọ́wọ́ tẹ́sẹ̀ tí a wá ń ṣe bíi ẹ̀gbọ́n àtàbúrò hmm. wọn ò tiẹ̀ sọ pé mo fẹ́ fẹ́ o hmm. i love you àìṣe hmm. kinní yẹn kò tiẹ̀ wáyé wọn ò tiẹ̀ sọ tàn bẹ́ẹ̀ mo wá rí i pé ìfẹ́ yẹn wá ń wọra ó ń wọlé ṣùgbọ́n nǹkan tí mo kọ́ béèrè lọ́wọ́ wọn ń jọ́ náà ni pé ṣẹ níyà wọ́n wò mí wọ́n ní mo ní kí ni ìtumọ̀ yẹn wọ́n ní ìyá àwọn ò sí lẹ́kọ̀ọ́ bọ̀tẹ́ni tó dàbí ìyá wà lẹ́kọ̀ọ́ mo ní ó ti ìyá gangan ibi tó ń wà mo fẹ́ rí ìyá yín hmm. ṣèjọ́ náà tó máa introduce mi sí àǹtí wọn náà wọ́n ti bá yín sọ̀rọ̀ ọ̀fẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti ẹ̀ àní àsọ̀rọ̀ ọ̀fẹ́ àpọ̀ṣáre kó dà pé gbàmù ó ti ń wọlé ẹni pé gbàmù gbàmù tí mo kọ lẹ́ẹ̀kan gidigidi <laughs> ó lẹ̀pọ̀ papọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìyá wa ẹ ṣé ẹ ṣé ẹ ṣé à ń gbọ́ ìrìnàjò ìfẹ́ àwọn ìdílé aláyọ̀ tèmi lórí ètò lẹ́ni ó ti ń wọ̀ ó ti ń wọra tá a bá lè fi yà wálẹ̀ gbogbo ẹni àní sọ tán ẹ̀yin ará ilé ẹ má ti lọ síbi kankan ẹ jókòó dáadáa nítorí pé tẹni àdùn àtòlárin ẹ jáde òkè lọ́hùn à ń padà bọ̀. orí ètò Ilé Aláyọ̀ lẹ́sìn wa lórí Orísun tẹlifíṣàn tiwa gangan nígbà tí àwọn ìdílé aláyọ̀ tèmi ìdílé Ògúndépò mo fẹ́ kẹ́ fẹnu ara yín sọ ọ́ ni káwọn aráalé kan gbọ́ ìdílé Ògúndépò ìdílé bàbá wálé lẹ́pẹ̀lẹ́ kan àti Adéọlá ṣe rí i pé mo sì rántí dáadáa àwọn náà lájọ wà lórí ètò lẹ́ni wọ́n sì ń sọ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò ìgbéyàwó wọn bó tiẹ̀ ṣe bẹ̀rẹ̀ ó ṣe rí ìyá wa ẹ̀sùn kankan lẹ́ẹ̀kan tí mo fẹ́ sáré mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òde obìnrin ìwòyí wọ́n ti jọ máa rìnrìn ìfẹ́ bẹ́ẹ̀ ṣe jọ ń rìn yẹn á sì máa dúró de kò sọ kò sọ fún mi pé i love you <laughs> kò sọ fún mi pé i love you ẹ wo wà á pẹ́ <laughs> wà á pẹ́ tó pẹ́ bàbá wa ẹ kú jòkó lórí ètò sá láti bọ́ sí abala ṣé o mọ̀ mi tán nìyẹn tí àyè bá sì wà mo sì máa fẹ́ kẹ́ bá mi dá sí ìtàn kékeré tá a sọ nígbà tí a bẹ̀rẹ̀ ètò yìí ẹ jẹ́ tẹ̀síwájú àti bọ́ sí abala ṣé o mọ̀ mi tán Hmm, bá mi ò já ṣe báyìí ẹ̀yin ní kẹ́ bá wa kọ̀ọ̀kan yà ó kàn jẹ́ pé gèlè mọ́ mi wọ́n á rọ́jú ẹ máa manage ẹ bá wa fi sojú yín lọ sọ́nà ẹ̀yìn hmm, kẹ́ rọra sí lórí gèlè yín gẹ́ngẹ́ kó má disturb ẹ̀ ẹ má bínú. ẹ ẹ ó ti dà báwọn náà ẹ dáde ń wò pé àbí mọ́mì máa rí ọ̀rì jó. bo imú ẹ̀ ni. <laughs> dádì kò lè bomú wọn ẹ má bínú ìṣẹ́jú péréte báyìí àti padà dé bàbá wa a máa máa béèrè àwọn ìbéèrè yìí lọ́wọ́ yín èyí máa ní àǹfààní láti máa bá wa kọ́lẹ̀ ẹ̀ nílé sọ síta kí àwọn má bàa gbọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ lélẹ̀ wọ́n ní ni òṣèré orí ìtàgé tí ẹ̀yin fẹ́ràn jù ẹ̀yin bá wa kọ́lẹ̀ ẹ̀yin kàn à yàwá ẹ̀yin ò sí bí bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ ti yẹra fún wa díẹ̀ ẹ ti kọ́ ìbéèrè lẹ́ẹ̀kejì lélẹ́yìí wọ́n ní ta ni best friend títí yín gangan bá mi your own best friend. ní báyìí wọ́n ní aago mélòó ni ìyàwó yín máa ń jí ìyàwó yín àwọn náà ní ìbéèrè ilé ẹ ti kọ́. ìbéèrè tó parí wọ́n ní eléyìí tó jẹ́ best mo fẹ́ sọ lóyìnbó kó bà lè yé yín dáadáa best priority of your assets any of your assets bóyá mọ́tò ni o bóyá ilé ni o bóyá ibiṣẹ́ ni investment ni o àbí nǹkan eléyìí tí ìyàwó yín gan máa ń pè ní bóyá girlfriend yín ni o àbí woman friend yín ni o bí ọkọ tèmi báyìí ó ní àwọn kan tí n máa ń pè tán bá ti bá ti rí kọ́ọ̀lù wọn girlfriend ẹ̀ ló ń pè ẹ́ yìn ọkùnrin ni ó yá best priority nínú àwọn asset eléyìí tí ẹ nífẹ̀ẹ́ sí jù ó yá tẹ máa ń ṣe àpọ́nlé ẹlòmíì lè jẹ́ tẹlifíṣàn tó bá ti jí á mú ráàgì yóò nu tẹ́lì ẹlòmíì ó lè jẹ́ mọ́tò mo ní nébọ̀ kan wọ́n lè fọ mọ́tò látàárọ̀ dálẹ̀ ṣe ti kọ́ ó dà ibi tó máa tán sí nìyẹn torí àsìkò ẹ bá mi gbé wá ìṣeun sà ìyá wa ẹ bá wa yọ ìbòjú tẹ fi bòjú. ẹ káàbọ̀ padà sórí ètò ilé aláyọ̀ ṣé dáadáa lẹ dé ṣé ẹ bínú pípẹ́ àfihàn kan bójú yín díẹ̀ ẹ bá mi fi sórí tábìlì mo ti béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ọkọ yín ẹ̀yin lẹ máa ní àǹfààní láti dá mi lóhùn alákọ̀ọ́kọ́ Anita ni òṣèré orí ìtàgé celebrity crush ọkọ ẹ tọkọ yín ni. Adékọ́lá Adékọ́lá Sunday Dagboru ló hàn sí. ẹ tètè ya mú mi kẹ fún yín ní mm. àǹfààní yìí kàn sí ọmọ Adékọ́lá síbí o <clears throat> ẹlẹ́fẹ̀ kan ni bàbá wa mú síbí. Ah, mo ti dá ayé sí ìlàjì ní ìfún yín tẹ́ ẹ bá pàpà gbà ó yá. nǹkan ọ̀rọ̀ sí orúkẹ ẹ describe latin. Ah, <coughs> ìyá wa ni ah! mi gbọ́dọ̀ gbàgbé half ni mo fún yín torí mo ràn yín lọ́wọ́. ok wọ́n ní ta ni best friend ọkọ yín your husband's best friend. ẹlẹ́yìn ẹ̀yìn àti yọ ẹ̀yìn àmọ̀pẹ́ ẹ̀yìn tipẹ́tipẹ́ ni káàjọ máa gbé pọ̀ títí dalẹ̀ lẹ́yìn ẹ̀yìn. àwọn ọmọ. àwọn ọmọ. Hmm. Eh, ọkọ yín kọ ẹnìkan síbi ó túmọ̀ sí pé wọ́n lọ́ọ̀rẹ́ kan tó jọ ń ṣe wọlé eh, best friend ọkọ yín kòríkòsùn ọkọ yín àti yọ ẹ̀yin àtàwọn ọmọ kúrò. ẹnìyàn ò sí ń bí o. orúkọ wọn náà kọ sista banjo. dádì kọ banjo nítorí torí mo ti tí ṣe ti kọ nǹkan kan wọ́n ní best friend nìyẹn. Ah, bíbá sista banjo. kò ṣe nǹkan kan bẹ́ẹ̀ kò rí kò sùn bó jẹ́ pípé ni àjọ máa pera wa. ìbéèrè lẹ́kẹ̀ẹ́sà rèé pé aago mélòó ni ẹ̀yin fúnra yín máa ń jí. aago márùn-ún. Hmm, aago márùn-ún dádì kọ five a.m. ìbéèrè tó parí lélẹ́yìí a kí ni best priority asset dáàdì asset hmm. kan tán ni tán wá fún ní priority àwọn ọmọ kò sí eh, àwọn tí yín bẹ́ẹ̀ bí asset mọ́tò ilé tẹ́lì rédíò àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ilé ilé ẹ ti ṣe dájú kọ tẹlifíṣàn ẹ bá ń pàtẹ́wọ́ fún mọ́mì wọ́n gba mo ti fún yín ní màá fún yín ní sixty over hundred. ẹ gbìyànjú ẹ gbìyànjú àsìkò wa ti ń sáré eléyìí tó kù a fẹ́ máa béèrè ẹni tó bá máa ń ṣe àwọn nǹkan yẹn a sọ pé èmi tó bá jẹ́ ẹnìkejì yẹn náwó sẹ́nìkejì torí àsìkò wa a sọ pé ta ni ẹni tó fẹ́ràn láti máa kó àwọn ènìyàn mọ́ra jù láàrin méjèèjì ẹ̀yin ẹ̀ dájú tó bá jẹ́ mọ́mì ẹ̀ náwó sí wọn. ṣé kó àwọn ènìyàn mọ́ra àbí kó ọmọ mọ́ra àbí àwọn ènìyàn. gbogbo èèyàn tó ṣàfẹ́ràn láti máa rí àwọn èèyàn níbi tó bá dúró sí àwọn ó dáa ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé wọ́n ní ló fẹ́ràn láti máa tọ́jú ọmọ jù tó máa ń tọ́jú ọmọ ìwọ́ṣù ti jẹun ó yá lọ ṣe ìyá tó bá ti jẹ́ ìyẹn ẹ sọ pé mi dádì ànáwọ́ sẹ́yìn tó bá jẹ́ dádì ẹ̀yìn ànáwọ́ sí dádì mi ó dáa ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní ta ni ó máa ń kọ́kọ́ ṣe tán tẹ̀ bá <laughs> ta ló máa ń ta ló máa ń nínú méjèèjì mọ́mì <laughs> ẹ tètè máa ká tètè máa mọ̀ ó dáa ta ló fẹ́ràn láti máa jáde kí a kẹ ọgbẹ́ yín jáde kẹ lọ wo fíìmù kẹ lọ shopping mọ́mì náà ni kódà wọ́n ní ta ló kì í mọ̀nà ìyá tẹ̀ bá ń jáde ah dáàdì ẹ̀yin ni pé ẹ lè sọnù tẹ̀ bá ń drive <laughs> mọ́mì gan ti tètè náwó ó <laughs> dáa wọn ta ló máa ń pẹ́ sùn. ah ah kalikamu <laughs> because mommy na i want to tidy some things hmm. even though wọn máa duro, dúró pé hmm. bí along the line ibi tọ́jú kò sí. ee dáàdi ti sùn lọ wọ́n fẹ̀mí ṣọ́nà fún mi ni <laughs> wọ́n ní ta ló máa ń rántí date máa ń rántí àwọn ọjọ́ ya ọjọ́ bíi àwọn mọ́mì ó dáa wọ́n ní ta ló fẹ́ràn èso jù dáàdi. Ah. ẹ bá padà wọ́n fáwọn ìdílé aláyọ̀ mi. <laughs> wọ́n mu ara wọn tán dáadáa abala ṣòmọ̀ mi tán náà la wà yìí á gbé abala yìí kalẹ̀ láti máa fi wò ó tí ẹ̀yin tẹ́ ẹ wà nílé kì í ṣe ti àwọn tó wà lórí ìjókòó ẹ̀yin tẹ́ ẹ wà nílé kẹ́ ẹ fi máa fi ojú sí àwọn nǹkan kéékèèké nínú ìgbéyàwó yín ábùkù ìfẹ́ kò máa dàgbà sókè ẹ̀yin ìdílé aláyọ̀mí ẹ̀kú kalẹ̀ lórí ètò ẹ̀yin alágbègbè àdé òkè lọ́hùn náà tá a bá fi máa padà dé à ń bọ̀ ní abala kan tẹ̀ tí ń dúró dé ẹ̀kú kalẹ̀ àpadàbọ̀ orí ìṣẹ̀lẹ̀ aláyọ̀lẹ̀ ṣe wá lórí Orísun tẹlifíṣàn tìyín gangan gangan ó dá mi lójú pé ẹ̀ ń gbádùn àwọn ìdílé aláyọ̀ mi torí pé èmi gan mò ń gbádùn mò ń kó wọn jẹ ránṣọṣẹ́ Yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní ó dàbí ká gan pa síbi <laughs> ká máa ṣe lọ ẹ̀ẹ́kẹ́yìn gan kẹ́ ẹ máa jẹ gbádùn ẹ̀ lọ àti bó ti abala ojú ọbẹ̀ náà ní afẹ́sọ̀jú àbẹ́ǹkù ẹ kú kalẹ̀ ẹ̀yìn ìdílé aláyọ̀ mi mà ẹ̀rọ ra sáà ìbéèrè tí ó wà ń bíbáyìí fún yín ni pé ọ̀dọ̀ dáàdì mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní sojú abẹ ní èkó wọ́n ní láti ibi ogún ọdún tẹ̀ ti ṣe ìgbéyàwó wípé kí ni àwọn nǹkan tẹ̀yin fúnra yín rò lọ́kàn wípé ẹ fẹ́ mú dàgbàsókè sí tẹ̀ fẹ́ improve on tẹ̀ wò bóyá nínú àwọn ìwà àtìyín o kì í ṣe ìwà mọ́mí o tẹ̀ wò pé ah àwọn kìíní yìí ó máa ń kù díẹ̀ káàtó kẹ fara ẹ fúnra ara yín jẹ́wọ́ fún wa lẹ́rọ̀ <laughs> kẹ jẹ́wọ́ fún mọ́mì lẹ́rọ̀ pé òkè ó máa wù mí kí n tún improve on this side and this side nínú ìgbéyàwó wa kó lè máa dùn. ẹ ṣe olóòtú. yes sir. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé kò sí ẹni tí Ọlọ́run dá tó pé tán. bẹ́ẹ̀ni. gbogbo ala ní àléébù. kò sí. kọ̀ọ̀kan. Hmm. but ní ti tèmi ohun tí èmi nílò láti máa ṣiṣẹ́ lé lórí tí mo ti ṣiṣẹ́ lé lórí hmm. tí mo sì tún fẹ́ máa ṣe lórí ni ìbínú. Hmm. ìbínú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo máa ń bínú. tí o mọ̀ pé lóun owó òun ò lẹ́sẹ̀ nílẹ̀ but wọ́n ní pé tí èèyàn bá ti mọ weak point ẹ̀ kò kì ṣe kò yẹ kó bẹ́ẹ̀ ni wọ́n ní tẹ́lẹ̀bí bá ti mọ̀ ọ̀rọ̀ ẹ̀ lẹ́bi. so ìbínú láti ọ̀dọ̀ tèmi èmi máa ń bínú gidi tẹ́lẹ̀. tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ̀sà ẹ̀jọ̀ ẹ má bínú ọmọ ìlú wo ni yín sà. ọmọ Ọ̀yọ́ state ọmọ Ìbàdàn ni. ọmọ Ìbàdàn bẹ́ẹ̀ ni. Hmm. Ìbàdàn májà májà kó gbogbo ará àdúgbò ló <laughs> ẹ mọ bínú gbogbo ẹyọ ọmọ Ìbàdàn tẹ wà ní tó jẹ aspect yẹn ni mo lọ ìkan náà tún wà tá a ti máa ń fi kí àwọn ọmọ ìbàdàn báyìí ṣùgbọ́n orí ètò ilé aláyọ̀ la wà àní kí i dádì pẹ̀lú ìyẹn wọ́n pe ìbàdàn tí ò ṣe kinní kan ojú ni kinní kan rọ ah, sọrí mo ti sọ <laughs> orí kìíní kì àwọn bá mi hmm. dádì oyè ẹ̀yìn ṣúlẹ̀. so hmm. ó dàbí ẹni pé nǹkan tí mo rí àwọn èèyàn sọ fún mi but hmm. èmi náà jókòó mo rí ṣé nígbà kan sí ẹ ti fi ìbínú ìdàlẹ̀ rú gan nínú ìgbéyàwó yín ìwà ìbínú ẹ ṣó nígbà kan. kò tí ì sí ìgbà kankan tí mo fi ìbínú yẹn tí mo fi dalẹ̀ rú pọ̀ tí mo mọ̀ pé mo bínú hmm. ìbínú mi ò kọjá bó ṣe yẹ kí bínú yẹn bọ̀ téèyàn bá ti ń bínú tí èèyàn méjì mẹ́ta bá ti ń sọ fún yàn pàápàá jùlọ tó bá jẹ́ pẹ́ni tó fẹ́rẹ̀ èèyàn dáadáa tó bá ti ń sọ fún yàn pé nǹkan báyìí tó ṣe lákòókò báyìí kò dáa ó yẹ kó onítọ̀hún kó jókòó kó ronú ẹ̀ apá abala kan nìyẹn then abala kejì ni pé téèyàn bá ti ń bí ọmọ hmm. tọmọ bá ti ń sọ pé dáàdì mi mo fẹ́ rí yín hmm. nǹkan tẹ́ ẹ ṣe báyìí nǹkan tẹ́ ẹ ṣe báyìí nǹkan tẹ́ ẹ ṣe báyìí ó dàbẹ̀ ni pé kò dáa tó hmm. ó yẹ kí irú òbí bẹ́ẹ̀ kó túnú ara ẹ rò. Hmm, ẹ ṣé bàbá wa ìbéèrè kan náà mo fẹ́ béèrè lọ́wọ́ ìyá wa náà ìbéèrè ọ̀tọ̀ wà níbí ṣùgbọ́n àwọn ẹ̀mí sọ pé kí n béèrè the same ìbéèrè <laughs> lọ́wọ́ ẹ̀mí ẹ̀jẹ̀ kí ni àwọn kan sẹ́yìn náà ti wò pé ah ọkọ mi ò fẹ́ràn ìwà yìí dáadáa tí n bá tún lè rànra mi lọ́wọ́ láti yí padà á tún dà sí. ẹ ṣé mà. yes ma gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ hmm. wọ́n ní kò sí bíyàn bá ṣe rìn kí orí má mì bẹ́ẹ̀ do èèyàn dẹ̀ kí ń dáa tán bá mi náà sọ wọ́n dẹ̀ sọ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni báyìí mo ṣe ń ṣe ń lé wa tẹ́lẹ̀ hmm. o lè ṣe bẹ́ẹ̀ ń ọkọ hmm. you have to be submissive. Ah, báyìí láì ṣe ń lé wa ìwọ bòmí ni so bí wọ́n ṣe sọ èmi náà máa ń bínú but ìgbà míì táwọn bá ti wá dé a wá pé irin méjì tó gbóná fẹ́ kanra hmm. wọn so ìkan láti tẹríba bẹ́ẹ̀ni so then ìkejì so ìyẹn ni ti tèmi náà tẹ́ pé tí bá tán bá ń bínú èmi gan náà gbọ́dọ̀ bínú ní àkókò táwọn ń bínú lọ́wọ́ hmm. so tí bá dẹ̀ ti rí pé ìbínú yìí ó dà ipò ti fẹ́ dalẹ̀ rú bí hmm. kò ṣe pé kíyàn ọ̀rọ̀ àtẹríba kó soft pedal then the other one ni in the aspect of pé èyàn kì í ṣe kíá pé a fẹ́ lọ bìkan ìgbà mìíràn ni máa jẹ́ ẹlẹ̀ máa jẹ́ ẹlẹ̀ <laughs> ìgbà míì gan ó lè jẹ́ pàtà lọ church àbá lọ fẹ́ ní occasion ni èmi á sì wò pé eléyìí náà dájẹ́ ẹ̀ mú mọ́ tẹ̀hún náà dájẹ́ sáré ṣe hmm. ká má bàa padà délé wá ṣẹ̀ṣẹ̀ máa tún máa ṣiṣẹ́ so máa rí ibi tí wọ́n ṣe sábà ti rí pé ó ti ṣílẹ̀kùn báyìí wọ́n ti start mọ́tò tèmi bá mi ní eré <laughs> eré lẹ́lẹ́lẹ́ ni màá ti lọ́ọ́ máa wé gèlè. ó túmọ̀ sí pé ó sì tún wù yín láti tún improve ní aspect pé hmm. ká rẹ́dì. Eh. before the time. ọ̀ya ẹ ti wá ṣèlérí fún wa báyìí nísìnyí pé ẹ máa ẹ máa máa gbìyànjú ẹ ẹ mọ̀ pé ìpinnu ni tẹ̀sẹ̀ tó ṣe ń wù yín yẹn ẹ máa wá ṣe ìpinnu wípé tí dáàdì bá ti máa rẹ́dì ní seven ẹ̀yin máa ti rẹ́dì ní quarter to seven Then, òun ló máa fi work nítorí ẹ sì máa rántí pé ah ẹ sáré gbàtà sí fridge ah mo bọ ẹran sórí àti dáàdì náà pé dáàdì sọ pé àwọn fẹ́ work ah, dáàdì ẹ̀ tiẹ̀ ní máa bínú mọ́ rárá ló wàá ràn yín lọ́wọ́ àmì ó dára mo ti ń bọ̀ sí abala eré ìfẹ́ náà rí ẹ àwọn bá mi ní eré ìfẹ́ dára ẹ eré ìfẹ́ ládùn <laughs> eré ìfẹ́ dùn yọ̀gbà yọ̀gbà ẹ ọmọ ti pọ̀ nílẹ̀ kí ni àbí ilé ti kún <laughs> ẹ̀yin ló kù tá a máa fi tiyín bímọ <laughs> ẹ̀yin aráalé dáàdì eré ìfẹ́ tí wọ́n gbé wá fún yín lélẹ́yìí ọ̀dọ̀ yín ládé máa ti bẹ̀rẹ̀ wọ́n ní kẹ́ bá wa sọ ìtàn ìfẹ́ kékeré kan fún ìyàwó yín tó ń sọ̀rọ̀ nípa bí ìyàwó yín ṣe rẹwà tó ìtàn ìfẹ́ kékeré ìṣẹ́jú kan àbọ̀ lẹ́ni torí àsìkò wa ẹ wojú inú ẹyin ojú ẹ bá mi po inú ẹyin ojú mọ́ mi. ẹ ṣe olóòtú mo rántí ìgbà tí mo wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ hmm. ní abúlé hmm. nígbà yẹn. kì í sábúlé mú ọ lẹ́rú ah, ẹ mọ̀ sọ̀rọ̀ yìí lọ. tá a bá ń lọ sí iléèwé láàárọ̀ hmm. agídí la máa fi wẹ̀ bẹ́ẹ̀ ni nítorí wípé a máa lọ sí oko láàárọ̀ a máa lọ sí ọjà láàárọ̀ a máa lọ sí iléèwé nígbà yẹn mo ní ọ̀nkù kan tó ń ṣiṣẹ́ tó dẹ̀ ti marry ìgbàkúgbà tí ọ̀nkù mi yẹn bá ti wá ó ní mọ́tò kan nígbà yẹn mo sì rántí nọ́mbà ẹ̀ <laughs> tí a bá fẹ́ tí a bá lè gbà mí láàyè máa hmm. sọ plate nọ́mbà ẹ̀ hmm. oy seventy bd b two hmm. Beatles. tó bá ti wá nígbà yẹn tó bá ti gbé mọ́tò yẹn wá ìyàwó ẹ̀ á jókòó sínú mọ́tò mo gbọ́dọ̀ fọ mọ́tò yẹn. Ah, ah pẹ̀lú èèyàn nínú mọ́tò bẹ́ẹ̀ ni màá fọ táyà ah. màá ṣe everything ìjọkan mo wá wò pé olúwa ìjọ wo ló máa ṣe ayé tèmi náà báyìí bọ̀ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé nígbà tí mo pàdé olólùfẹ́ mi hmm. nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ wá sí mi lọ́kàn ni pé kó jókòó sínú mọ́tò síwájú kí n máa wà á lọ. <laughs> nígbà tí ọlọ́ndẹ̀ gbàdúrà hmm. tó rí bẹ́ẹ̀ inú mi dùn. Hmm. ó ga jù ó yẹ bá ń kọjú sí ìyàwó yín ẹ bá ń sọ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ wọn tó ní gbólóhùn kan ẹ fọwọ́ kọ́ wọn lọ́rùn. tí mo bá ní kí n sọ bí mo ṣe nífẹ̀ẹ́ rẹ tó ẹ wọnú ẹyin it will be an understatement. Hmm, yẹn la because i love you. Hey, oh <laughs> um, if I have the opportunity, mm. come back to this world. Hey, oh, yeah, yeah. I would love to marry you. Again. Again. Not and again. Again. Mm. Again. Mm. And again. And again. Kí lè máa máa ṣe Evan Peck daddy Any thank you. Thank you sir. I love you too. I love you. Ó yá mọ́mì àsìkò wa ti sáré ẹ̀yìn. Ẹ má ì tí ẹ mọ̀ tù ẹ mọ̀ tù ẹ mọ̀ tù ẹ dúró báwọn náà ẹ bá mi sọ oríkì ìfẹ́ tó ṣe ròǹdẹ̀ròǹdẹ̀ fún ọkọ yín kẹ wá bá mi dúpẹ́ lọ́wọ́ wọn tán ti ṣe ń tọ́jú yín bọ̀ láti bí ogún ọdún ìṣẹ́jú kan. ṣé mo lè kọ́ lórin. ẹ kàn ẹ wojú wọn kẹ ẹ kọ́. olómi ó ní tèmi. yẹ́yẹ́. ọ̀rẹ́ mi. yẹ́sẹ̀. olólùfẹ́. ojú kan ṣàlàdání. ó kò sóhun tí ó yà wá. ẹ bá wa ṣe ń la fún mi. Eh, eh? kò sóhun tí ó yà wá láyé kò sóhun tí ó yà wá. kò sóhun tí ó yà wá láyé kò sóhun tí ó yà wá. I love you forever and ever. Thank, Thank you for taking care of me and the children. Ẹ sọ Yorùbá o, ẹ ti ṣe èbó o. <laughs> Ẹ má bínú mà, mhm. ẹ ṣe tí ẹ nífẹ̀ẹ́ mi. Mhm. Mo dẹ̀ dúpẹ́ pé ibi tí ẹ ṣe ń tọ́jú mi, mm. tẹ̀ ń tọ́jú àwọn ọmọ wa, Ọlọ́run á tọ́jú ẹ pẹ́ fún wa. Ẹ ṣe olólùfẹ́ mi. Dàdí ẹ̀ wá ní bá mi sílẹ̀, ayọ̀rọ̀ ah, o, pẹ̀lú kiss ni straight kiss. Mm. Mm. Gbọ́sà! <laughs> Ẹ ṣe ìyára lé tẹ̀ wá lé gbogbo yín tẹ̀ bá dàbí àwọn ìdílé aláyọ̀ tèmi náà lórí ètò lẹ́ẹ̀ni bí mo ti máa ń sọ fún yín ẹ máa ti àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ á máa gbà yín lálejò ẹ tún kú ìjókòó lẹ́ẹ̀kan sí ìṣeṣe ayé kò ní í yà yín láṣẹ ọlọ́run bá tẹ́ ẹ bá máa ṣe fifty eight anniversary báyìí a tún máa gbà yín lálejò lórí ètò ilé aláyọ̀ ní Orísun tẹlifíṣàn lágbára ọlọ́run orúkọ tèmi ò tí yí padà Ọlá Ọ̀nàbàjọ́ ni mò ń jẹ́ aya Olúwaṣeunlá fún mi aláṣà kẹtì yín gangan tí ò kọ́ mọ́ ìyá gbogbo ìfẹ́ lórí ètò ilé aláyọ̀ lórí Orísun television ẹ tẹ̀lé mi lórí gbogbo social media handles mi pátápátá at ọ̀nàbàjò ọ̀làwálé at ọ̀nàbàjò ọ̀làwálé tẹ́bàjẹ́ iléeṣẹ́ orísun lè ti fẹ́ bá wa sọ̀rọ̀ at orísun tv ẹ tẹ̀lé wa lórí gbogbo social media handles wa pátápátá gbogbo ẹ̀ la máa rí tàtí máa fún yín ní èsì tó dáa ẹ yọ bí mo ti sọ fún wa lẹ́ẹ̀kan tẹ́yìn náà bá dàbí àwọn ìdílé aláyọ̀ mi tẹ́fẹ́ wá bá wa darapọ̀ ẹ ti àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa a máa rí àdèmà fún yín ní èsì tó dáa èmi àti àwọn ìdílé aláyọ̀ mi làjọ wa fẹ́ máa sọ fún yín pé eré àtayọ̀ náà látòjọ pàdé nígbà míì ẹ jájọ juwọ́ sáwọn ará lé pé ó dàbọ̀ ó dìgbà kan.